الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار akíwò ẹ̀yọ́mọ̀ ya wa tí ẹ̀ngbọ́ wa lálẹ́ tó ní pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ní ìṣẹ̀síwájú àlàyé wa tí a ń bá lọ níbi fiqhul mu'amalat àwọn àgbọ́yẹ̀sì lórí tó ní ṣe pẹ̀lú àjọṣepọ̀ láàrin ara wa pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala a bọ̀ sí báàbù ẹlẹ́ẹ̀kẹsàn-án tí yóò máa sọ̀rọ̀ fún wa nípa alhajj nǹkan tí a pè ní alhajj nínú òfin báàbù yìí gẹ́gẹ́ bí a ṣe máa ń sàlàyé fúnra wa àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tó wà lábẹ́ báàbù yìí ó ń lọ bí àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn mẹ́ta tó wà lábẹ́ báàbù nǹkan tí a ń pè ní alhajj alákọ̀ọ́kọ́ nínú àwọn mọ̀sá ìlú tó wà ní ibi hajjúrù yìí òun náà ni ma'anáhu wa adillatu mashru'iyyatihi wa anwa'uhu àlàyé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ká mọ̀ túnmọ̀ kí ni nǹkan tá ń pè ní alhajjúrù nínú sharia islam alhajru bilha ibi ha pẹ̀lú ha wàdílàtú mashru'iyyatihi wà níwáàhù a sì fẹ́ máa kí ni ẹ̀rí tó fi múlẹ̀ fún wa pé alhajru yìí ń bẹnu sharia islam wà níwáàhù kọ́dà fẹ́ máa ìran hajru mélòó ní bẹ nínú ìdájọ́ sharia èyí tá a kọ́ sọ níbẹ̀ òun náà ni tààrífù alhajiri alhajiru lugatan almana nǹkan tá à ń pè ní alhajiru nínú èdè òun náà ni almani'u òun náà ni almani'u òun náà ni kéèyàn ó kọ̀ fún yàn ìtumọ̀ rẹ̀ ní sábà ní hajarọ́ ní èdè lárúbáwá ọmọ túmọ̀ yàní mana'a kéèyàn ó kọ̀ fún nǹkan èyòkọ́ wọ́n fi ṣàrẹ̀ yìí nínú òfin ṣẹ̀ríà nǹkan tá à ń pè ní alhajru òun náà ni mẹ́rẹ̀ẹ́rù ìsáàní min tasarrufihi fi malihi òun náà ni ká kọ̀ fún èèyàn kan ká kọ̀ fún láti máa bá lè máa lo dúkìá rẹ̀ bó ṣe wù ú ká fún yàn kó mọ̀ ní kápá lórí dúkìá ara rẹ̀ láti mú bẹ́ẹ̀ àbí láti ná bẹ́ẹ̀ ó sì jẹ́ pé òun náà ló ní fúnra rẹ̀ òun gangan ló ní nǹkan rẹ̀ òun ló ní nínú ìdájọ́ sẹ̀ríà àwọn ìṣẹ̀lẹ̀ tó máa wá ń bẹ tí máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé sẹ̀ríà ìsìlámù ó pọ̀ fún pé òwòrò débẹ̀ òwòrò fọwọ́ kàn pé àwọn nǹkan ni máa mójútó tó eléyìí òun náà nìkan tí wọ́n pè ní pé hajiru kákórí lára dúró kámọ̀jọ́ fọ́ ọkàn dúkìá rẹ̀ níbẹ̀ nù sharia islam wal aslu fihi qawluhu ta'ala ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ yìí òun náà ní gbólóhùn ọba àlùkíọ́lá tó sọ nínú sọ́ọ̀tù nìsà ayẹ̀lẹ̀ karùn-ún tó ní wala tu'tu àwọn tí ò gbọ́n tí làákàyè wọn ò dọ́gba dáadáa ó ní ẹ má gbé dúkìá wọn lé wọn lọ́wọ́ o ẹ má dúkìá wọn ẹ má lé wọn lọ́wọ́ so àyà yìí tó ń fún wa òun náà ní tá a pè ní alhajiru pé ká kọ̀ fún ni kó má lòbi dúkìá rẹ̀ àyà yìí ẹ̀rí sí Allah subhanahu wa ta'ala tí wọn ò tí ì gbọ́n sí laka ìwọ̀n pé ẹmọ́ àwọn àdìbàlẹ̀ ẹ̀wọ̀n lọ́wọ́ o ayé àbúwà àlàhùn nínú àyà yìí ní tó gbà lérò náà ni pé owó wọn owó àwọn tí wọn tí gbọ́n yìí láàkín òdìfà ilal awliya àmọ́tàbáwò àríkí Allah subhanahu wa ta'ala ó sàbí ti owó yìí lọ́sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ guardian àwọn tí wọ́n mójútó irú àwọn ọmọ tí ò wọn li'annahum qa'imuna 'alayha nítorí pé àwọn ni wọ́n wà níbi àmójútó owó yìí mudabbiruna laha àwọn náà ni wọ́n sì ń darí ọ̀rọ̀ owó yìí ọmọ kékeré tí ò tí gbọ́n abẹni tó ti ẹ̀gbọ́n náà àmọ́ kò ní làákàyè làákàyè rò pé ní bóyá ti dèrè ni àwọn tó bá ń fi ẹwà líyò rẹ̀ tó bá jẹ́ gádíà rẹ̀ tó bá jẹ́ alámòjútó rẹ̀ àwọn náà ni wọ́n máa ṣàmójútó owó yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní bákan náà nínú sọ́tù nìsá ayé ẹlẹ́kẹ̀ẹ́fà ó ní wàbùtẹ́lù yatama hatta idha balagun nikah fàyín anastum minhum rushda fadfa'u ilayhim amwalahum ọba àlekọ́lá ní ẹ̀ka àyẹ̀wò àwọn ọmọ òrukàn ẹ wò wọ́n dáadáa ẹ tẹ́sì wọn hatta idha balagun nikah náà bá ti dépò ẹni tí wọ́n tó lọ́kọ àbẹ̀ tí wọ́n wò fàyín anastum minhum rushda tẹ́ wá fura ìpè á ah, eléyìí gbọ́n dáadáa eléyìí ò lè mójútó nǹkan kò ní ṣe nǹkan bá ṣubàṣu fadfa'u ilayhim amwalahum ẹ gbé dúkìá wọn fún wa. ayà yìí sọ fún agbẹ́tẹ́ bá ti di pé wọ́n gbọ́n tẹ́lẹ̀ pàwọn náà lè sàmójútó dúkìá fúnra wọn kò sí ìgbẹ̀yìn ní nǹkan kan tí yẹn fẹ́ẹ́ ṣe pẹ̀lú kí yẹn tún máa owó lówó kí yẹn tún máa wà lọ́wọ́ yẹn àbí kó máa wà lákàtà yẹn ẹlòmíín bẹ nísìnyí àwọn ọmọ òrukàn tí àwọn ọmọ tálíkà tí wọ́n fowó lẹ̀wẹ́ ọmọ fámìlì yẹn ni àwọn yìí ń ti ẹ̀gbọ́n dáadáa gan tí wọ́n ti gbọ́n tí wọ́n ti bàlágà àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn tó wá jẹ́ bí fámílì báyìí àwọn tó jẹ́ bí ẹ̀gbọ́n bí àbúrò bàbá rẹ̀ ní abẹ́gbọ́n bàbá ní wọ́n sì jòkó ní lérí dúkìá wọn ò sì ní pin owó lówó fún tí wọn ò sì ní wọn ò lẹ́tọ̀ọ́ kankan sí nínú ṣẹ̀ríà Islam so eléyìí kò bá ìlànà ṣẹ̀ríà Islam mu so àyà yìí náà ó ń tọ́ka sí fún wa pé tá a bá ti rí pé ọmọ òrukàn tá a ti rí pé ó ti gbọ́n ó ti bàlágà ó sì gbọ́n ó lè mójútó nǹkan fúnra rẹ̀ kò sí nǹkan tí wọ́n fi tó kù mọ́ ká gbé dúkìá rẹ̀ lé lọ́wọ́ kó máa mójútó nǹkan rẹ̀ fúnra rẹ̀ ni ọba alẹ́kọ́ látọ́ wá sọ fún wa nínú suratul Baqara ó ní fa in kana alladhi alayhi al-haqqu safihan aw da'ifa ibi tí Allah subhanahu wa ta'ala ti ń sọ̀rọ̀ nípa pípé ká máa kọ nǹkan kalẹ̀ nígbà bá fẹ́ ṣe òwò láàrin ara wa nítorí wọ́n ti ní ṣe pẹ̀lú pé ń jẹ́ ọ ń ra nǹkan báyìí ń padà mọ́ fún ọ ó yá mi lówó ń lówó nígbà báyìí ọba àlejò ọlá ní ká máa kọ kalẹ̀ ó kéré ni ó tóbi ni ká jẹ́ kó lákọ̀ọ́lẹ̀ ká sì lẹ́lẹ́rìí lórí ẹ̀ nítorí bá kan kọ́ nítorí bá méjì ni nítorí bẹ́ẹ̀ ni ó bá ṣe kíni bẹ́ẹ̀ ó bá jiyàn tí a kò rí bẹ́ẹ̀ àbí nítorí bí kó bá wá pààyàn táwọn fámìlì yẹn ò ní mà wípé bóyá dúkìá onídúkìá kan ń bẹ lọ́wọ́ yẹn àbí ń bẹ nínú tí wọ́n rò pé ẹ̀tọ́ àwọn ẹni táwọn ojoogun ẹ̀ ni ọba àlekè ọlá wa ní tọ́wọ́ wá jẹ́ pé ẹni tẹ́ fẹ́ bá dòwò pọ̀ yìí ó wá jẹ́ sẹ́fì ìhàn ó jẹ́ ẹni tí ò gbọ́n àwùjọ ìfà abẹ́ntó lẹ fẹ́ alákàyè rẹ̀ lẹ́ni bí ó sì lẹ́ lára náà ni àwòlá ayẹsẹsẹ ayùmílẹ pẹ̀lú ìmìlẹwàlẹyò àbí kò lágbára fún rẹ gan láti kíni láti fọwọ́ bọ ìwé tẹ́jọ kọ kalẹ̀ yìí pé à láti gbé àdéhùn pẹ̀lú ìmìlẹwàlẹyò bìl àjù ẹni tó bá jẹ́ gádíà rẹ ẹni tó bá jẹ́ alámòjútó ọ̀rọ̀ rẹ òun ni ti kíni ẹ jẹ́rìí ẹ fi ẹlẹ́rìí méjì ẹ fi jẹ́rìí eléyìí àwọn nǹkan kan tó jẹ́ pé a máa fojú kékeré mú àmọ́ òkú ya ìdílé àná ni àtọ̀rẹ́ ìdílé àná kọ́kàn ya ni lówó nípa lójú gbogbo eléyìí náà ó ní ìdíkẹ́ ìwọ̀n kọ́ kalẹ̀ èèyàn jẹ́ èèyàn gbèsè kó kọ́ kalẹ̀ èèyàn tó jẹ́ ìwọ̀n náà gbèsè kọ́ kalẹ̀ tó bá ti fún ọ kọ́ pé á ah, lágbájá ti fún mi lówó tó jẹ mí o tí wọn náà bá ti san gbèsè á ah, mo ti san gbèsè tí mo jẹ lágbájá o eléyìí ọba àlejò ọlá fẹ́ ká máa ṣe nítorí kíni nítorí kó wọ́n bá dá wàhálà kalẹ̀ dáńgbà tí yorùbá wa kú sẹ́nìkan wà á dé tí wà lágbáyà jẹ́ olówó táwọn fámìlì wà á yarí ibi ara o àmọ́ sí kó jẹ nìkan lówó ògbóró eléyìí ọ̀nà ní sẹ̀dá àgbẹ̀ká jìnà sí. àwọn yàtọ̀ kàkalẹ̀ síwájú yìí afaani fadallat hadhihi al-aya ala jawazi hajj ala as-safiy wal-yatim wa man àwọn yàtọ̀ kàkàsíwájú yìí àwọn náà ni wọ́n tọ́ka sí fún wa pé ó lẹ́tọ̀ọ́ nínú sẹ̀dá Islam káṣe hajiru fún àtẹ̀tẹ̀ ìtumọ̀ hajiru ni pé kámọ̀jò kíni kámọ̀jò débi dúkìá rẹ̀ kámọ̀jò ní access sí pé atm wà ń bẹ lọ́wọ́ ẹ̀ ó sì ní one million lákàntì ó lè lọ ó lè lọ gbà wá sí wù ẹ́ àbí ká pé àtẹ̀wá gbé owó rẹ̀ sí pé owó rẹ̀ ní o gbọ́dọ̀ ní kápá bí ẹni tó bá jẹ́ kíni ẹni tó bá jẹ́ òmùgọ̀ wàlíyàtìm àti ọmọ òrukàn ẹni tá ń pè lọ́mọ òrukàn nínú ìṣẹ̀lẹ̀ Islam òun náà ni ọmọ kékeré tí ò ti bàlágà tí bàbá rẹ̀ ti wá kú gbogbo àtẹ̀yìn bá fi lè bàlágà kò sí àgbàlagbà tí máa ń jẹ́ yẹ̀tìrì tẹ́yìn bá ti dákọ̀ lẹ́ran lápá tó o ti lè ṣiṣẹ́ tó o ti lè wá jẹ ohun fúnra rẹ̀ o ti kó lọ́mọ òrukàn ìyá ìyẹn wá kú káwá sọ pé ọmọ òrukàn ni nítorí pé kò ní ìyá láyé tó ẹni tí bàbá rẹ̀ bá kú ni máa jẹ́ ọmọ òrukàn tó ẹni tí ìyá rẹ̀ bá kú kò jẹ́ ọmọ òrukàn inú èdè lábáwá ẹni tí bá fi ààrẹ bá kú òun ni wọ́n máa ń pè ní làfíìm làfíìm ni wọ́n máa ń pè òun ètò yẹtíìm ẹni tó ń pè ní yẹtíìm òun náà lẹni tó jẹ́ pé kí ni ẹni tó jẹ́ pé ẹni tó yẹ kó gbọ́ jíjẹ kó gbọ́ mímu rẹ̀ kò sí láyé má bàbá náà la sì mọ̀ pé ó yẹ kó gbọ́ jíjẹ ó yẹ kó gbọ́ mímu ẹni nínú ìdájọ́ sẹ̀ríà so aya yìí tọ́ka fún wa ìpè ẹni tó bá jẹ́ ọmọ òrukàn báwọn àbẹ́ni tó bá jẹ́ àgọ́ òmùgọ̀ àwọn ẹni tí ò káma fi kíni káma fi dúkìá rẹ̀ lẹ̀ fún wa man fi ma'nahuma àtẹ̀ntọ́rọ̀ tiẹ̀ náà bá tún rí bí wọn ẹlòmíì lè má jọ ọmọ òrukàn ẹ́ ó sì lè má jà gọ́ títí ẹlẹ́jẹ̀ tó kọjá àgọ́ gan bóyá bíi àti ya wèrè gan ẹ́ irú eléyìí ní ìsìn àgbọ̀dọ̀ sí kíni àgbọ̀dọ̀ fi dúkìá rẹ̀ tó àfáà ní kalimajinun wọ̀sọ̀gì gẹ́gẹ́ bíi wèrè lápèjúwe nísìn wọ̀sọ̀gì àti ọmọ kékeré fi àmúwárì ní yàní ká sí kíni ká kọjú wọn ká má jẹ́ kí wọ́n ní àṣẹ sí dúkìá wọn lè alátẹ̀tà àrọ̀dọ́ lè tọ̀yà ìwọ̀l fasad kí owó mọ́ bàbá ara rẹ̀ dúkìá yẹn kì í sowó nìkan gbogbo tí ma ti ń jẹ́ dúkìá ní kọ́lá kó jẹ́ mọ́tò kó jẹ́ nǹkan tó bá láti jẹ́ nǹkan tó níye lérí kó má wàá ara rẹ̀ kó má wàá bàjẹ́ tọ́jú ẹ bá gbé tí ẹ bá dá owó wèrè tí ẹ wá dá àti pé tọ̀ owó tó wà ní pọtifólíò yìí tó kún bẹ̀ yìí ìwọ náà ní bàbá rẹ̀ náà ló fi kalẹ̀ fún ọ wèrè lè jáde kó kà fún ọgbẹ́ rẹ̀ lè wèé lè jo ọjọ́ ó lè kò túnjọ́ kan kó sì wo ó sì da ọgbẹ́ sí kànga ó lè fi ife epo sí báyìí kó sì sun gbogbo ẹ̀ náà tó gbogbo orí eléyìí sì kò sí tí ò lè tẹ̀lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà ní tó bá tó wá jẹ́ dìde náà tó ń gbẹ́ ẹ́ àwọn kan lè máa sàn án ẹ́ wọ́n làwọn lè pé dìde nísìn kan ní wá sórí gbogbo ẹyẹ tí ń lọ lókè òun gbogbo afẹ́ ta fún ọ ni ó wà lọ lè mú five hundred ta ó so eléyìí nísìnyí àwọn òpin ẹni tó bá gbọ́n ẹni tó bá gbọ́n ka ẹnì kan onígbọ́n pé àwọn ẹyẹ òun ní ta àwọn fún ọ òun kọ́kọ́ bèèrè lọ́wọ́ yín pé èyí tí mo ní ìrẹ̀yẹ ni kí n fẹ́ fẹ́ yẹ ṣe yóò kọ́kọ́ bèèrè lọ́wọ́ yín tí ó bá yẹ tí wọ́n gbà gan yóò wá ní ah, ẹ bá ń kó ẹyẹ òun ẹ kó gbogbo ẹyẹ òun ẹ kó wá tẹ wá bá kó síbi kan ẹ má jẹ́ máa lé kí lérí kíni ẹ má jẹ́ kí máa lé kí lórí orí òfurufú naam afáàní wàlà àwọn tá a sọ yìí a gbọ́dọ̀ gbé dúkìá wọn fún wọn ilà ilà tahaqqaqa rushduhum àyàfi tó bá ti dájú pé wọ́n ti gbọ́n àti màmá dájú pé ah, àwọn eléyìí ṣe kíni wọ́n ti gbọ́n walil waliyyi an yatasarrafa fi amwalihim idha da'at al-maslahatu ila dhalik ẹ̀tọ́ wá wá jẹ́ gádì àwọn tó bá jẹ́ alámòjútó wọn òun lè ṣe kíni òun lè máa kọ́ bọnú owó yìí kó máa lò ó nígbà tí bùkátà bá ṣe kíni tí bùkátà bá jẹyọ bóyá fún àwọn ẹni yìí náà ni o bóyá wọ́n fẹ́ ra sọ ni bóyá wọ́n fẹ́ jẹ bóyá wọ́n fẹ́ mu ni àbúrò ẹni ẹ ọmọ òrukàn náà ni ẹlòmíín bẹ níṣẹ́ ọmọ òrukàn míín bẹ tó lówó ju àwọn tá à jẹ́ ọmọ òrukàn lọ ẹ tó owó rẹ̀ tó níhun ẹ máa lò ó fóun náà ni ẹ tún ní máa lọ lè gba bára fún má tẹ máa lọ lè gba bára fún ó sì lókun tí bàbá rẹ̀ fi kalẹ̀ fún òun náà ló ní nǹkan rẹ̀ ẹ bá wa mú bẹ́ẹ̀ á nígbà tó rẹ̀ nígbà báyìí tó lọ sí tù iye báyìí lánàá nígbà tá a fẹ́ ra pampasì fún iye báyìí la fi rà á nígbà tá a fẹ́ ra náà nì fún tá a fi rà á nìyí nígbà bá gbogbo ẹ̀ á máa kọ́ kalẹ̀ nígbà tó bá rí kóun náà dàgbà tó gbọ́n àwọn àjọ oyè pé tọ́ dúkìá bàbá rẹ̀ sílẹ̀ òní lọ́dún báyìí tí bàbá rẹ̀ kú nǹka nẹ́mbẹ̀ nǹka nẹ́mbẹ̀ ni ìyókù ni nǹka rẹ̀ ni tó bí sẹ̀dá Islam ó ti làákalẹ̀ fún wa nù. ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹta lábẹ́ àlàyé ọ̀rọ̀ yìí òun náà ni anwa'ul hajr alhajru ala kakọ bí èèyàn ká má jò ó débi dúkìá rẹ̀ yìí ọ̀nà méjì ló pín sí anáwó awal ìran alákọ̀ọ́kọ́ òun náà ni alhajuru limaslahati limahajuri alayhi òun náà ni kakọ díyàn ká má jẹ́ kó débi dúkìá rẹ̀ nítorí àǹfààní tiẹ̀ náà ni kakọ dí ọmọ òrukàn láti má má lo dúkìá rẹ̀ nítorí àǹfààní ara rẹ̀ kakọ dí wèrè ká má jẹ́ ó débi owó rẹ̀ nítorí àǹfààní ara rẹ̀ nítorí kó bá gbádùn tán nìsín tó ti wá lálà sí owó kí ni màá wá ná tó ká kọ́ di torí àǹfààní ara rẹ̀ kàlẹ́ hajjiri alasọ̀bí gẹ́gẹ́ bí ká má jẹ́ kí ọmọ kékeré ó débi dúkìá rẹ̀ ká má fún ní access sí dúkìá rẹ̀ kó má ní sàsọ́rọ̀ wọ́sẹ̀fìrì àbí ẹni tí ó gbọ́n òmùgọ̀ wàlìmàjìnnún àbí wèrè àwọn eléyìí ìran kan nínú ìran ká kọ́ díyàn òun náà ni wọ́n pè ní alhajiru limaslahati limahajuri alayhi nítorí àǹfààní tiẹ̀ náà òun náà ló jẹ́ akọ́díyàn anáwó ọ̀sán ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú ìran ìkọdíyàn òun náà ni alhajru ala al-insan li maslahati ghayrihi òun náà ni ká kọdí èèyàn kó má débi dúkìá rẹ̀ pé kó náà lónìí li maslahati ghayrihi nítorí àǹfààní ẹlòmíì kìí sáǹfààní tiẹ̀ nítorí àǹfààní ẹlòmíì kalhajri ala al gẹ́gẹ́ bí ká kọdí ẹni tó jẹ gbèsè tí ó sì ní owó tí ó fi san gbèsè wàá owó tí ó fi san gbèsè wọn máa ṣe hajjúrù fún wa ìpè ya àwọn dúkìá rẹ tó kù tó nílẹ̀ yìí ó kò gbọdọ̀ débẹ̀ bóyá dúkìá náà la fẹ́ fi tà táàbì wá ṣe kí ni táàbì san gbèsè tó ní bóyá ó ní mọ́tò nísìnyí ó gbé mọ́tò rẹ̀ kò gbọdọ̀ fọwọ́ kàn bóyá ó ní ilé ní ilé yìí kò gbọdọ̀ débẹ̀ má bóyá ó ní dúkìá kan ní ńláńlá ó lọ́gbọ̀ kò gbọdọ̀ débi ọgbọ̀ yìí má nítorí pé kí ó jẹ gbèsè kò sì ní tí ó fi tán tó eléyìí ájúrù náà ni akọ́dí ó gbádùn kìí wèrè kìí sọmọ kékeré kìí elu sómùgọ̀ àmọ́ àjò débi dúkìá rẹ̀ nítorí àǹfààní ẹlòmíì ni nítorí àǹfààní ẹni tó jẹ lówó kẹ́ni yóò bá rówó rẹ̀ gbà àfáàní fọyímúnà ú mìnàtọ̀sọ́rù fi fi máa lè àwọn akọ́dí débi dúkìá rẹ̀ bí ha bìtò kó wọn bá kó nira báwọn tí ó jẹ tọ́jú àbá fún níyọ̀ǹda kó débi dúkìá rẹ̀ nísìnyí dúkìá onísìnyí ó lè lè gbé pamọ́ dúkìá onísìnyí ó lè sáré ta gan tí ó lọ kó rẹ̀ síbi kan ẹ̀ dúkìá òun gan nísìnyí kọ́yọ̀ lè lóun bún yẹn gan ká pílánì pẹ̀lú ẹnìkan kó wá ní à ti gùn tó ẹ ní à kò ní nǹkan kan mọ́ tó bá yẹ padà máa gbà á tó àfa wa ní wal hajru ala al marid marad al maut inú táà tó máa ń ṣe táà tó máa ń ní dúkìá òun náà ni ẹni tó bá rẹ̀ ó wà lórí ààrẹ kú ààrẹ táàrẹ̀ bá ṣèyàn gbà míì tó bá jẹ́ ààrẹ kú èèyàn máa sábà dá àmà nígbà tó ti wá sí ogun ẹ̀ báyìí wọ́n wá lo ogun ẹ̀ náà kò wá lọ wọ́n wá ṣe tẹ́sí ẹ̀ wọ́n ní kò sí náà ni wọ́n náà yóò sì tún gbádùn yóò sì máa dìde káàkiri kọ́lá yóò tún lọ àìmọye àìmọye ọdún láyé bíi sáàdùn nàbí wakọ́s tó tún lọ àìmọye ọdún láyé tún bí máa rẹpẹtẹ tó sì rò pé àárẹ̀ kú ti dé tọ́ nígbà tí irú ẹni tó bá wà lórí àárẹ̀ yìí a máa kọ́ di kó má débi dúkìá rẹ̀ kó má ní access ju sí nítorí kí ni lọ tó ju one third lọ bóyá ó fẹ́ bùn yẹn lówó nísìnyí ó wà lórí àárẹ̀ ẹlòmíì lè rò ọmụ ọmọ wọn òwúlò wọ́n lè rò àwọn fámìlì wọn òwúlò àwọn ìyàwó wọn òwúlò àwọn ọmọ tó ń bí òwúlò ń fi hàn wọ́n ní ìyá láyé mà wọn náà ni Ọ wá rí pé á ìgbà tó ti wá jọ pé ikú ń débọ̀ yìí wá ní mo ní lákàntì fún wa àwọn okó ní ìdájú àwọn ọmọ àwọn òṣèwà láti wa ọ̀yà mọ́sálásí báyìí ẹ lọ pín fún wa tí wọ́n bá kú bá kankan lẹ̀ à wọ́n padà sí pèlè ọ̀gá ẹ̀sìn bá mi wọ́n padà sí wọ́n ti dájú wọn níbi tó nílágbára àwọn náà wá dájú rẹ̀ bí àdúrà báwọn ò ní tọrọ kẹ́ fún ọ ẹ́ ṣé nítorí dájú wa nìí àwọn náà wà dájú rẹ àárín sọ̀rọ̀ ọ̀fẹ́ fún ọ irú òbí tó wá bẹ́ ṣe léyìn nínú ṣẹ̀dá ìsìláàmù ní ara ó lẹ́tọ̀ọ́ sí ju one million lọ ní three million tó bá fẹ́ fún èèyàn náà ni tó bẹ́ fi ti pàrà ni bóyá o bá fẹ́ ṣe é kalẹ̀ níwà fúyà ni tóbi bá kú tán lágbájá kò lẹ́tọ̀ọ́ sí ogún mi lóòótọ́ àmọ́ ṣe wàhálà pẹ̀lú mi ọ̀dà ẹ̀ bá ń fún lówó yìí owó yẹn ò gbọ́dọ̀ ju ìdá kan nù ìdá mẹ́ta dúkìá lọ so ẹnikẹ́ni tó bá ti fẹ́ ṣerú eléyìí ṣẹ̀dá ìsìlámù ṣe kínni yóò kọ́ di tòun tí bóyá jẹ́pọ̀ náà ló ṣe kínni òun náà ló lówó

òun náà kò lẹ́tọ̀ọ́ tí kò ṣe kíni kó ná dúkìá rẹ̀ kọ́dà kó náà ló ní fúnra rẹ̀ kẹrù ma dáko nítorí òun náà wá dáko kan kan yàtọ̀ sí oko ọ̀gá rẹ̀ nígbà wá dá òun náà kó kẹ́rù bẹ́ẹ̀ oṣù kò lè ná kankan bẹ́ẹ̀ bó ti wọn pé ẹni tó lẹ́rú òun náà ló lẹ́rú kó tó lè ná kankan bẹ́ẹ̀ àyàfi pẹ̀lú yọ̀ǹda ẹni tó jẹ́ olówó rẹ̀ ẹni tó lẹ́rú yẹn so ẹni yóò lẹ́tọ̀ọ́ sí fala yasihu tasarrufuhu bi ghairi idni sayyidihi àyàfi tí ẹni tó jẹ́ sayyidu rẹ̀ tó bá ṣe kíni tó bá yọ̀ǹda fún un pé a ah, ò lè ṣe kíni ò lè lò ń bẹ́ẹ̀ náà bá yọ̀ǹda pé ẹ̀dákun ní owó mi ẹrú ni bá yọ bá yọ̀ǹda ní ẹ̀dákun ní owó mi àwọn màmá mi àwọn báyìí mo fẹ́ fowó ránṣẹ́ sí wọn bẹ́ẹ̀ ni èyí sọ ọmọdọ̀ là ń pèlè ẹrú o tọ́wọ́ agbọ́mọ àtàlátọ̀ ọmọdọ̀ láti kú sọnù àbí kíní kan nísìnyí tọ́wọ́ ni ó máa lò bí ẹrú kì í ṣe ẹrú o eléyìí ń xaadimu ni wọ́n ń pè kéde abdu ẹ̀ eléyìí ń o gbà á láti ṣe kíni láti pé kó wá ń ràn lọ́wọ́ kó rẹ́dà sábìsì wọn ni àmọ́ láwùjọ wa tá a wà yìí nìkan ibi tó sì dé ẹni tá a gbà kó wá ṣiṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ tá a lè ṣe náà la gbà fún ẹ̀ ó yẹ kóun náà lè ní kíni kó lápọn lè tiẹ̀ náà la olówó tó lọ lè bá makaliki pé kí makaliki ó bá àwọn tó nǹkan ṣe bí mọ́tò makaliki yẹn tó bá fi ara rẹ̀ sí ayé ọwọ́ olówó gbọ́dọ̀ máa sọ fún yín pé aṣojú ah, yín fọ́ ni kò yẹ kẹ́yìn náà wo sàlẹ̀ yìí ni ojú yín fọ́ ni sẹ́yìn náà olùkọ́ ọkọ̀ ń wó nálẹ̀ ni ah, látìgbà tí mo ti gbé e kalẹ̀ fún yín àwọn ọmọ náà ẹ̀mọ́ bìrìsà ẹ̀mọ́ bìrìsà ẹ̀dá fún sẹ́kọ̀ ni ah, tó ẹ kí wọn náà bá mẹ́tọ́ rẹ ni òun náà bẹ̀rẹ̀ sábẹ̀ rẹ̀ kó rì kó bẹ̀rẹ̀ sábẹ̀ rẹ̀ kó wá tún mọ́tò kárì ntọ́lọ́wọ́ lè dá se òun náà ni ó ṣe kí ni òun náà ni ó pẹ tálíkà àjọ sàǹfààní fúnra wa ni àjọ ṣe bọ̀yì fúnra wa ni من بدو ومن حضر بعض لبعض وإن لم يشعروا خدم ó ní àwọn àtàrókù àtàrálé àjọ ń sinra wa ni kọ́lá bàbá mọ̀ àjọ ń sẹ́rú sinra wa ni àwọn aróko àlejò ogójú wa tán àgbélébísú wa sówó àlébísú wọn sọ àwọn abẹ́rẹ́ sọ àlọ́ tí màá wọ̀ tọ́nu ìṣù lèmi sì ní bámú yìí àlékó ewé àgbàdo ní ti ká wá só papọ̀ ká sọ́ dá sọ ẹ ti bá wọn nìsín àmọ́ ara alẹ́ náà sì ní òun náà lówó lọ́wọ́ òun náà lè jowó ọbí tiẹ̀ náà ebi ò lè pa bí nìsín kó wá mú ten kó wá máa yá jẹ wọn ní nǹkan mi nù tó òun náà ló pa tó jẹ́ pé ara alẹ́ ó sọ pé ntẹ́ mi ní nìyí tí wò ní ara òkú náà sọ pé mi ní nìyí tí wò ní ṣe ń jẹ kí kí ló wá ń mú wa ká máa wá yẹpẹrẹ ara wa láàrin ara wa nígbà tí pé ogun aná làájọ ṣe kí ni làájọ ń fúnra wa ní níta àjọ ní lọ́wọ́ so eléyìí Allah subhanahu wa ta'ala ó ti ní wa laqad karramna bani adam wa hamalnahum fil barri wal barri fil barri wal bahr ó láwọn máa níbi adama Allah subhanahu wa ta'ala fún wa kó alẹ́ o ó ti sàpẹ́lẹ́ fún wa àwa náà làá máa wá yẹpẹrẹ ara wa làá máa sábùkù ara wa so agbọ́dọ̀ fira wa sípò àpọ́nlé àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ alhajiru òun náà ni alahakamu mutaalliqatu بالنوع الأول من الحجر وهو على الإنسان لمصلحة نفسه àwọn ìdájọ́ tó rò papọ̀ mọ́ ìran alákọ̀ọ́kọ́ nínú ká kọjú ìyàn kó má débi dúkìá rẹ̀ kí ni ìran alákọ̀ọ́kọ́ òun náà lẹni tá a kọjú kó má nítorí eré ara rẹ̀ náà nìkan nítorí tẹlómìn alákọ̀ọ́kọ́ nínú àwọn ìdájọ́ tó rọ̀ máa òun náà ni pé idha ta'adda al-mahjur alayhi li sigarihi wa nahwihi ala nafsin aw malin bi jinayatin fa innahu yadmanu wa yatahammalu ma yatarattabu ala dhalika min gharamah inú ìdájọ́ tó wà ń bẹ̀ òun yìí wèrè lápèjúwe àbọ̀mọ kékeré tí ò tí lápòjú àbí dídè ní kò tí ì gbọ́n ó wá kọjá àlà ẹ̀sìn bá mi kù ó kọjá àlà bóyá wá pààyàn àbó ba nǹkan oní nǹkan jẹ́ àbó ṣe aburú kan fún yóò sáyàn lọ́gbẹ́ ẹ́n irú ẹni báwọn ní sèǹfà innahu yadmanu wa yatahammalu ma yatarattabu ala dhalika min gharam yóò san gbèsè o inú dúkìá rẹ̀ ta ní kò lè fọwọ́ kàn án ẹ́n dìdìrín tó wà lọ lè ba nǹkan oní nǹkan jẹ́ owó rẹ̀ sì ń bẹ lọ́wọ́ gádìá rẹ̀ wọ́n wá ń kọjá ní ìgbà ní kò gbọ́n kò gbọ́n náà ni wọ́n wá fọ́ gíláàsì mọ́tò onímọ́tò láti àpé kò gbọ́n tọ̀ ẹni tẹ́ ẹ̀ pé dúkìá rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ọmọ yìí ti dáràn o tọ̀ èmi ó sì lówó èmi ó sì gba gíláàsì mọ́tò mi padà tó bàbá òní wàá tẹ́kíní ẹni tí ń mójútó dúkìá òun òní wàá tẹ́kíní òní ó wàá mú nínú owó rẹ̀ ta ní kò lè ní access síbẹ̀ òun nígbà tó ti wá dáràn wálé òun á wàá mú ara gíláàsì ẹni tí ó fọ́ gíláàsì rẹ̀ á sì kọ́ lẹ̀ àbọ̀ wá lẹ́kọ̀ọ́ mọ́yà nísìnyí a ní ògbọ́n náà ni ó wá lẹ́kọ̀ọ́ mọ́yà òkú wá bá ní erí bá ń tẹ̀jẹ̀ bá rọ̀ṣẹ̀ lọ sí tù wọ́n mú owó rẹ̀ wọ́n fi kíni wọ́n fi sànà àbọ̀ wá pààyàn wọ́n sanwó ìsanra owó ẹ̀mí látara kíni látara ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé dìbì ní ẹ̀ ṣe mú so nígbà tẹ́ pé dìbì kẹ́ mọ́jọ́ ó ṣe kí ni ó jáde tí ó ti ba nǹkan ní nǹkan jẹ́ àbí wèrè lápèjúwe ayé fi wèrè lẹ̀ kó máa rìn káàkiri kí wèrè máa wá rìn káàkiri ìdí máa rìn káàkiri láwùjọ yìí ó níbi kan tí wọ́n máa máa kájọ máa gbénu lẹ́kàn wèrè mi bẹ tó bá lọ káàkiri tó bá tún dalẹ̀ yóò tún wá sùn ní ẹgbẹ́ ojú ọ̀nà ilé wọn ó léwu gan ewu lala bẹ́ẹ̀ torí pé wèrè tẹ rí níbi kò máa ti ń ṣe ó léwu tuntun níbi kó mẹ́rin kó ti gun lọ́bẹ̀ kó pa kílẹ̀ wá ṣe sí nìkì tẹ́wàá mú náà wàá pa ni àwọn wà tẹ́ máa pa náà ní pé ẹ bá wèrè ni ẹ̀sìn bá rí tòun náà ló fà tó jẹ́ pé kí ni ẹni tá a bá ti rí pé kò gbádùn ká gbé e lọ bí tí wọ́n ti máa tọ́jú ẹ̀ ó yẹ kí ìjọba láwọn àyè kan fíríjì ẹ́n kó jẹ́ pé ààyè àwọn tí ò bá ti gbádùn ìbẹ̀lẹ̀ mọ̀ kó wọn sí kẹ́lẹ́ wọ́n kà kó wọn síbẹ̀ lásán wọ́n mọ̀ tọ́jú wọn wọ́n mọ̀ lo àwọn òkúta ẹ̀tọ́ lò fún wọn ìtọ́ bá ti tẹ́ẹ̀sì ẹ̀ tó bá rí pé sáfìsì yẹn ti padà dé wọ́n ṣe kíni wọ́n fi lẹ̀ kó máa lọ kó máa lọ lè gbé pẹ̀lú fámìlì rẹ̀ ìjọba ẹ̀kọ́ sì wà bó ṣe wà ẹ̀ fi lẹ̀ ìjọba jẹ́ kẹ́ ẹ̀dè mọ́lẹ̀ ẹ̀dè sẹ́kẹ́sẹkẹ̀ kẹ́ ẹ̀ mọ́ fún wọn lẹ̀ kọ́ máa ṣe kíni kọ́ máa àwọn ìlú tí wọ́n gbádùn dáadáa láwọn kọ́ńtì ní ìfẹ́ wá rí fẹ́ẹ̀mọ̀ wá rí wèrè báyìí láíláí táwọn ní ẹni wèrè ni yóò máa rìn káàkiri àbíkẹ́ wá rí pásọ̀ rẹ̀ dọ̀tí yóò wá jókòó lẹ́yìn títì àbíkẹ́ máa rárá ẹ̀yìn rí àwọn náà sì ní àwọn náà ní tó tíjọba ọba wa sàmójútó eléyìí àwa tá a bá jẹ́ fámìlì ẹ́ eléyìí bá ti jọ jẹ́ fámìlì àwọn nǹkan kan bẹ kìí ṣe owó nìkan lèèyàn máa ń bá ní ná bí nǹkan mìíràn bá ti yàn ní ìdílé àkejì náà àwọn tá a bá jẹ́ fámìlì náà á bá ná àjọ ọ̀ràn náà ni ẹ̀sìn ẹ̀ bá jẹ́ fámìlì fún yà tó báyìí kó bá ní owó tó jẹ́ bílíọ̀nìyà tó wá kú ẹ̀ mà jọ pín owó rẹ̀ náà ni yóò mọ̀ kàn wọ́n náà kọ́lá bó ti tẹ́ náírà yóò kàn wọ́n náà tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tí ò bá wá gbádùn ọ wá ya wèrè ẹ̀yin náà pa wọ́pọ̀ ìfẹ́ ẹja gbé lọ ibi tí wọ́n ti ń tọ́jú wèrè ẹjẹ́ bá ní fún kọ́mọ lọ lè tọ́jú rẹ̀ bẹ́ẹ̀ so eléyìí yóò ṣe kíni yóò ṣàǹfààní ju bí àwọn wèrè tí wọ́n ní káàkiri láwùjọ lọ tóbi tá a ti lọ ni pé irú àwọn báwọn nìsín tó bá ti kí ni tó bá bílẹ̀ olè tayọ àlà léyàn kan lérí ayọ̀wò tara o ayọ̀wò àtúnṣe <clears throat> á sì yọwọ́ àrọ̀ láti bí kí ni láti bí dúkìá rẹ̀ lẹ́yìn mọ́ta á da alẹ́ yìí lámú yóò fari nítorí pé ẹni tó kọjá àlàlé lórí kò kọjá ìyá ara rẹ̀ kò kọjá ìyá ara rẹ̀ níbi kí ni níbi ìtẹ́lì yìí ṣe fún wàlàmùyá àdáni bìdáàlì kò sì fún níyọ̀dá àbúrò lọ́wọ́ sọ fún pé lọ́lẹ́ fọ́ gíláàsì ni àbí yóò kò kọjá àlà o wà á ma ìlà dáfà máàláhu ìlà sọ̀gárìhì ìlà sọ̀gírìhì ìlà sọ̀gírin aw safihin aw majnun fa àtìláfàhu lam yajmanuhu àmọ́ tàbá wá rí pé èèyàn wá gbé owó èèyàn gbé owó lápèjúwe nísìnyí ó wá gbé owó fún dìgbìnrin àbò wá gbé owó fún ọmọ kékeré àbò gbówó fún wèrè wọ́n gan fún rẹ̀ ó kó wọlé wèrè lọ́wọ́ àbò wa fowó náà dìjì ní tẹ́ dìjì ní wa ń sọ owó nù àbò ya àbò gún èèyàn àbí wèrè sáṣẹ bákan ọwá ló gbà mí padà wọn ò ní fún ọ padà o padà bó lówó mi kan wọn ó sọ fún ọ pé dìjì ní di méjì nù nígbà tí wọn náà mọ̀ pé èèyàn tutù ọmọ pé dìjì ní ni wọn náà pé wèrè lè yàn wọn náà wà ló ránṣẹ́ wá dájẹ́ rẹ nù ọwá ló lọ lè bá àwọn tó ní kéjọ ọmọ yín mọ́ ránṣẹ́ ó dẹ́ oúnjẹ mi ni ó ẹ̀jẹ̀ e kẹ́ẹ̀kan wo báyìí kẹ́ẹ̀ kájú kẹ́ẹ̀ kó wájú rẹ̀ ní pé wọ́n gán dìde ní wọ́n rán dìde ní sẹ́ wá lódò oúnjẹ rẹ̀ nù so eléyìí nìsín irú eléyìí hùn àwọn òfin dìde ní wọn ò ní ṣe kíni kò ní sanwó wèrè wọn ò sì ní sanwó tó pé jẹ́jẹ́ rẹ̀ lójòkó wọ́n dàlú jù náà ní ní agbára rẹ̀ ká naam li'annahu sallatahu alayhi biridahu fahuwa mufarrid nítorí pé ìwọ fún rẹ̀ wọ́n náà ló gbé dúkìá rẹ̀ lé ẹni tí ò gbọ́n lọ́wọ́ ìwọ gan fún rẹ olùgbé dúkìá rẹ lédi nì lọ́wọ́ tó àbámọ kékeré lápèjú ẹni sùn ọmọ kékeré jípa rẹ káàkiri nìkan ọwọ́ ọlọ́ọ̀la tẹlifíṣàn lápèjú rẹ ọwọ́ àwọn ọmọ kékeré kan sùn ọdún àti ìjọba ni wọ́n máa rúkú ní ìtòlé ọmọ wa ń rú gàtìgàtì nǹkan wa kọ lẹ́sẹ̀ ó bá fọ tó kò sí nǹkan ká tó ń bà padà wọ́n náà rí pọ́mọ ẹlẹ́ẹ̀kejì nínú ìdájọ́ tó wà ń bẹ́ẹ̀ òun náà ni yẹ̀zúlù hajjuru anisọ̀gìr bi di ọmọ kékeré àgbẹ́sẹ̀ kúrò lórí dúkìá rẹ̀ yàní a fún ní ọ̀dá ipe kó máa lo dúkìá rẹ̀ fúnra rẹ̀ fún kíni pẹ̀lú nǹkan méjì kan nǹkan méjì la rí kátó lè ṣe kíni kátó lè yọ̀ǹda fọmọ kékeré pé ah, ìwọ náà ti tó mójútó nǹkan rẹ̀ alákọ̀ọ́kọ́ a rí pé ọmọ yìí ti ọmọ yìí ti gbọ́dọ̀ bàlágà ó ti gbọ́dọ̀ mature ó ti gbọ́dọ̀ dépò maturity wàyí ẹlọ́fù dhalika bi alamatin wa hiya péye wá bàlágà yìí a máa ń mọ̀ pẹ̀lú àwọn àpẹẹrẹ kan inú àwọn àpẹẹrẹ tá a fi máa ń mọ̀ òun náà ni inzalul malin òun náà ni tí àtọ̀ tó bá ti lè jáde lára yẹn àtọ̀ ti jáde lára rẹ̀ bóyá lálàá ni ó ti jáde lára rẹ̀ lójú àlá àti wá rí pé á ẹni yìí ó ti bàlágà nù nínú táwọn fi ń mọ̀ nù àwọn ìbátu ṣáàrí lẹ́kàṣírí haúlà lẹ́kọ̀bọ̀l àbótí nínú abẹ́ àṣáàr alkhaṣin irun tó tíkì kèése lẹ̀wúlẹ̀ ó ti nínú tó tíkì dáadáa lábẹ́ tó bá tilẹ̀ ti ní irun tó ti wúrun tí irun tó dàbí erí báyìí ẹ́n ó ti wá wù lábẹ́ irú eléyìí nísìn àmọ̀ pé kíni lọ́pọ̀lọpọ̀ gbà tọmọ bá ti pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún inú tá a mọ̀ fi mọ̀ nù ọmọ mẹ́ẹ̀ẹ́dógún á rí pé wọ́n ti máa ṣe kí ni wọ́n ti máa bàlágà ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tàbá wò nísìnyí kọ́lá láwùjọ wa tá a wà yìí àtẹ́yìnbá tí yóò bá ti pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ rí i pé yóò ti bàlágà àwùjọ mi ń bẹ ọ̀dọ̀ ọmọ ọdún méjìlá ẹ bá dá àwọn ìlú èbó ní tàbá àwọn ilẹ̀ lábáwá àwọn tó jẹ pé àwọn bí àwọn kínábùkọlẹ̀ ni wọ́n bí adé àgíríkì ni wọ́n ẹ bá rọmọ mi tó bá pè lọ́mọdún mẹ́ẹ̀ẹ́dógún fún yín ní ìsinmi báyìí yóò tó orun báyìí tẹ́ mọ̀ rò pé bí tẹ̀lé ẹgbẹ́ ni wá ni wọ́n sì ní bí ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún ni ẹ̀dí bá rìn tó bá wọn ṣe rí nù tó àmọ́ ìsìn máa sábà wọ́pọ̀ ni pé nígbà tí ìrọ̀lá ti fọ́ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún yóò ti bàlágà tó awil haid fi hakiri jaariya àbí kárí fóbìnrin ti ń ṣe nǹkan oṣù tọmọ kékeré bá tọmọbìnrin tó bá ti bẹ̀rẹ̀ yìí ṣe nǹkan àládà ó ṣe nǹkan oṣù tó á ti mọ̀ pé kí ni ó ti bàlágà nù tába ti wá rí kan náà àwọn àpẹẹrẹ yìí kéde dandan ní kí gbogbo ẹ papọ̀ fún yàn la àti wá rí kan náà àwọn àpẹẹrẹ yìí nínú àwọn nǹkan tí a mọ̀ pé táàbù mọ̀ pé ah owó olówó tó ṣe kíni ó tó kó owó rẹ̀ kalẹ̀ fún ònà ẹlẹ́ẹ̀kejì òun náà ni arush wàhúwà sọlá fìlmáàl arush òun náà ni kó ṣe kíni òun náà ni kó ti gbọ́n èyàn lè màá tí ọ lóòótọ́ kó sì máa gbà á ẹ̀dí bá a bẹ kì ṣe gbígbà dìtìrìngá but ẹ rí i pé eléyìí kò lè mójútó nǹkan kan bó ti wà kò lè kò lámójútó nǹkan kan kó sáà máa lálàsẹ nǹkan nǹkan tí ò nídìí kó sáà máa rárá kúra kó sáà máa ṣe kíníkan gbogbo eléyìí náà nísìnyí èèyàn máa ń mọ̀ látara pé ah, eléyìí ò ti tó kó dúkìá kalẹ̀ fún ẹ máa fún ní kí náà kókọ rẹ̀ ẹ máa kó sínú àkáǹtì ẹ̀ nísìnyí wọ́n lè pé mẹ́sìn báyìí nísìnyí ń lọ klọ́ọ̀bù nù ń lọ pàtí nù àtàwọn ọ̀rẹ́ rẹ̀ nígbà tí ìbá tó ọ̀sẹ̀ méjì báyìí nísìnyí báyìí gbogbo owó téèyàn ń invest tí ó fi máa ṣe tí ó fi máa ṣayé ayé rọrùn owó kan lálàáṣe ẹ̀ lọ́sọ̀ fún olùkan so irú eléyìí náà ní kò tí ì ṣe kíni kò tí ì lẹ́tọ̀ọ́ wọn àbí máa ń já àti máa fapá jánú ẹgbẹ́ ń polówó mi ẹ má dà lóhùn ìwọ ló nílò tọ́ àmọ́ àníjó lálàáṣe rẹ̀ gbogbo tó bá lálàáṣe rẹ̀ sanni ti àwọn olùpàdà máa bá ọba ayé ọmọ alẹ́ bàbá rẹ̀ wúlò owó lábúrò bàbá rẹ̀ wúlò nígbà tí owó tó yẹ kí wọ́n gan tó bá lẹ̀ tó yẹ kó invest yẹ kó fi sàǹfààní fúnra rẹ̀ kò ti lálàáṣe yóò wá di kó mọ̀ wá fi ọ̀rọ̀ ránṣẹ́ sí irú àwọn eléyìí wọn ò gbọ́dọ̀ gbá láyè láti tẹ̀kẹ́ni láti lo irú dúkìá yẹn so ìmúra ti lélẹ̀ yìí ipe ó gbọ́dọ̀ ti gbọ́n Allah subhanahu wa ta'ala ni wabtalu al-yatama hatta idha balagu an-nikah fa idha fa'in anastum minhum rushda fadfa'u ilayhim amwalahum ọba àlekọ́lá ní ẹtẹ́ sí wọn ọmọ òrukàn ẹ̀yọ̀ ń wọ̀ ẹgbẹ́ wọn yẹ̀wò tẹ́ bá ti rí i pé wọ́n ti tó ẹni tó lè máa rí ìtumọ̀ ẹ̀ náà ni pé wọ́n ti bàlágà wọ́n ti tó ẹni tó ṣe kíni tó ti jẹ́ ní ọkùnrin tó ti lè márì ó ní fàyín ààrẹ fún mìíràn rúṣìdá tẹ́ bá wá rí pé wọ́n ti gbọ́n àjùbá oníṣìn ẹ́ àgbà òmọ́gbọ́n àbí yorùbá náà máa ń sọ wọ́n lágbó òmọ́gbọ́n ọlọ́lọ́wọ́ ní pin ẹ̀ lágbàlagbà àbí kò sì ní gbọ́n àjùbá oníṣìn yóò sì dé fi sí ìfisí ìsẹ́mùtí tá à ń sọ yìí náà àwa rí kó ti pé ọdún yìí náà níṣìn agbọ́dọ̀ rí pé ó ti gbọ́n ọba àlejòọlá ní tẹ́bá ti wá rí báwọn pàdífà ó ilé yìí máa mú àlàmù ẹ gbé dúkìá wọn fún wa ẹ kó dúkìá wọn ẹ gbé nǹkan wọn fún wọn tó gbé afún sọ́nà ní tẹ́lẹ̀ anìkẹ́ ẹ máa bá wọn mójútó náà ní nígbà tó ti wá tó mójútó nǹkan rẹ̀ fúnra rẹ̀ kí ni ìyọ̀nìwá gbé nǹkan rẹ̀ fún sí èyí gbé owó èyí gbẹ́tẹ̀lé ogun ológun ẹlòmíín bẹ nísìnyí dúkìá ẹ̀gbọ́n rẹ̀ ẹn sẹgbọn rẹ ti kú láì mọ ọdún ń bẹ lákàtà rẹ àwọn ọmọ sì ń bẹ tí wọn dàgbà tí wọn gbọ́n tí wọn ní bùkátà sí nǹkan gan wọn ò sì lè bí wọn ò lè béèrè lọ́wọ́ rẹ òun náà sì ṣètò pé dúkìá bàbá yín ní lẹ́tọ̀ọ́ sí o èmi náà láwọn ọmọ tèmi wàláì ń bẹ dáadáa káàkiri láwùjọ lówó lówó irú àwọn ọmọ báwọn oníṣìí táwọn náà ní bùkátà sí ẹlòmíì nídìí owó iléèwé nìsín dúkìá bàbá rẹ̀ ń bẹ́ẹ̀ nìkan tí mo pín fún ẹlòmíì nídìí jíjẹ mímu ẹlòmíì nídìí pé ilé gbígbé dúkìá bàbá rẹ̀ ń bẹ lákàtà àwọn kan gbogbo irú eléyìí nìsín kò bá ìlànà ṣẹ̀ríà mu tába ti di pé wọ́n gbọ́n tába ti rò pé àwọn kan ò tí ì gbọ́n nu wọn àwọn tó ń gbọ́n ẹkún ọlọ́wọ́ wọn àwọn tí ò tí ì gbọ́n ẹ máa bá wọn mójútó sí wọn náà tí wọ́n fi gbọ́n à nítorí pé àwọn kan ò tí ì gbọ́n kẹwàá ṣe kíni kẹwàá jòkó lé gbogbo àwọn yòókù náà àtàwọn tó ti gbọ́n kò eléyìí ṣẹ̀dá Islam kò fara mọ́ wọ̀nyọ́ lọ fún ṣùdùhù bìlìmtìhàn wọ́n ní táà máa fi máa pé àkọmọ̀ yìí á sì dánwò fún kìí bá sọ á sì ẹ̀dí pẹ́sàn mú kọ́ ẹ̀dí bá wọn nísìnyí tábà tí wàá sì dánwò fún pẹ̀lú náà wọ́n tẹ́ amínà sasọ́rù ọ̀nà tábà sì dánwò fún ni pé á kàn rárá fún ní asẹ́ẹ̀tì díẹ̀ tó wọ̀n ẹ̀dí bá wọn nísìnyí á kàn rárá fún láyè díẹ̀ ẹ̀dí bá wọn nísìnyí wọ́n yóò tọ́lọ́ fún yàtọ̀ sọ́rọ̀ fún mìíràn fìlmáìl á wàá filẹ̀ pé kó tiẹ̀ ló ń bi kó lówó ìkáwò lápèjúwe nísìnyí ọmọ tó ní ten million ló tó jogún àwa pè pé tọ̀ kí n mú àkáǹtì nàbà wá ọmọ táwọn ọmọ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ táwọn fún díẹ̀ díẹ̀ ẹ wá fẹ́ tẹ́sì ẹ̀ wò ìgbà kí ni bísínẹ́sì wo lóòrò kó lè ṣe ah, wá ní à bísínẹ́sì wá sẹ́ẹ̀dì ọ̀dà ọwá sẹ́ẹ̀dì two wo ẹ̀ wá sọ ẹ̀ sọ nígbà tó bá yá ó bá tó kan oṣù méjì bóò ní tó ń à ah, ẹ̀ gbogbo ẹ̀ mọ̀ ti di kínní àbò lọ́wọ́ rí ẹ̀rà àkójọ ẹ̀yẹ́ òun náà ni ọ̀dà kò sí problem òsì báwọn nìkan ọ̀dà tó bá di jọ́mi báyìí lóṣù báyìí lóṣù ẹ̀tún tẹ́sì ẹ̀ tẹ́ bá ti wá tẹ́sì ẹ̀ báwọn tẹ́ wá rí pé eléyìí ò sí lè mójútó nǹkan inú ọ̀nà títẹ̀ dá àgbẹ̀ kínú wọ̀pọ̀tẹ́lù yẹ tá a mà ẹ tẹ́sì wọn wò ni ah, bẹ́ẹ̀ tẹ bá ti wá tẹsẹ báwọn ẹ fàyín lam yóò gbani gómìnà ń fa àṣìṣà tí ì bá wá ṣe pé ó lálàṣẹ dúkìá yẹn lọ́nà tó jẹ́ pé kíni ó lálàṣẹ pátápátá lọ́nà tó jẹ́ ti tẹ̀sí o wò wọ́n gbàdá ẹni fífi ọ̀nà ẹ̀sìn tẹ́lẹ̀ ta ọ̀dọ̀ tó o ẹ gbàdá rí pé gbẹ tó padà sẹ́kù lọ́wọ́ rẹ̀ ẹ kò jèrè àmọ́ wò ó ẹ ó yẹ kó jèrè àmọ́ ẹ rí pé kò jèrè àmọ́ wò ó parẹ́ abẹ́tẹ̀ wá rí pé kọ̀ owó tẹ̀ wá lọ díẹ̀ náà owó tẹ̀ wá ń sẹ́kù wíwá ń fi tìsí lọ́wọ́ ń sẹ́kù wíwá ń tìsí lọ́wọ́ pé tọ̀ òun tọ̀ ọjà òun òdúbà ṣe fẹ́ ni ẹ ti mọ̀ pé ó dà pé eléyìí fẹ́ ṣe díẹ̀ ló pé àwa tá a lágbọ́n náà ní ma yí máa náà lọ́wọ́ gbà mí ẹ ti bá ẹ fààyè bẹ́ẹ̀ lẹ̀ fún so àfa wa ní wàlàmúlùm orí tí wọ́n lẹ́ta ọ̀dọ̀ báyìí dé àbẹ́ẹ̀kan ní tọ̀ kọ́kọ́rọ́ mọ́tò yìí mánéjì mọ́tò yìí ẹ wá rí ẹ bá ti ń kó àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń di irun ọkùnrin nípa àwọn ọ̀rẹ́ tí wọ́n ń di irun tí wọ́n ń yọrun wọ́n bá gbé wọ́n bá wọnú mọ́tò wọ́n bá ń pé oní wọ́n bá ń ṣe gbìgbìgbìgbì káàkiri àdúgbò wọ́n bá mu tí wọ́n ṣe ó gbé ẹ̀ ẹ̀ ṣe àà eléyìí ò ṣe nǹkan tọ́wọ́ ẹ̀ ti bá wọn sùn tó bá ti ná eléyìí tán ẹ̀ dá padà sí ní bó ṣe wà náà ni ẹ̀ ra ọmọ fún níwọ̀nba tí ó máa jẹ tí ó máa mu kí lákàyè rẹ̀ tí ó fi wálé tí ó fi gbọ́n a ó fi máa làfa ìdàtà sí i abẹ́kẹ̀ wá kó wá lọ lè náwó síbi tí ò sáǹfààní kankan bẹ́ẹ̀ ẹlòmíì lè má náwó síbi haram àmọ́ kó máa ná síbi tí ò sáǹfààní bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bá mi kó máa ná káàkiri fún àwọn tí ó kó máa ná fáwọn kọ́lá ètò níbi àti tí ò níbi ẹ̀ kó kàn máa ṣe yankunyankun kó máa ṣe fàájì káàkiri tó eléyìí nìṣẹ́ gbogbo ẹ̀ nínú tẹ́sí mọ̀ pé kí ni ìtẹ́mọ̀ ká ah, eléyìí ti tó mójútó dúkìá ni ká nàdálì ká jẹ̀lé lóró ṣèlú tó eléyìí ó náà ni ó máa jẹ́ ìtọ́ka ike á ẹni ti kíni ẹni ti gbọ́n ó ti dá nǹkan mà tó tá a bá ti wá rí báwọn á mọ̀ pé kíni á mọ̀ pé á ẹni yìí ó á ó ti ṣe kíni ó ti tó mójútó dúkìá fúnra rẹ̀ tó tá a bá ti rí báwọn á ti mọ̀ bẹ́ẹ̀ tá a bá wá nígbà kejì rẹ̀ tá a rí pé kò mójútó dáadáa á mọ̀ pé kò tí ì ní kápá láti mójútó dúkìá yẹn ànígbà aláyè lórí ẹ̀ tó nínú ìdájọ́ tó tún wà lábẹ́ rẹ̀ ó náà ni pé yazulu alhajiru anil majnun bi amrayn aidan ẹni tó bá wá jẹ́ wèrè ń tiẹ̀ sọ́nà pé tọmọ kékeré la sọ ẹni tó bá jẹ́ wèrè ń tiẹ̀ gbàtà tó gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ kó lè dúkìá rẹ̀ bákan méjì ni nǹkan nínú àwọn nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ zawadu dunun wọ̀rùjú àtìrìhì ilé yìí alákọ̀ọ́kọ́ ni pé kí ara rẹ̀ ó yá yàní kó má ya wèrè mọ́ àti pé kò é ṣe wèrè mọ́ báyìí ara ó ti gbádùn kúrò níbi wèrè wàsáàní ẹlẹ́ẹ̀kejì arush. a parí pé kò yàwó lóòótọ́ tí kò sábò tí kò léèzì pé kò gbọ́n ẹlòmí lè má yàwó tí ò tún jẹ́ kíni tí ò ní gbọ́n tábà wá rí pé kò gbọ́n ẹjọ́ bá rí sìn àní jẹ́ kíni àní ti gbé owó yẹ fún o àmọ́ tẹ̀sí àmì tábà rí pé ni pẹ̀lú ànihu bizawa lè so á ti mọ̀ pé a ti mọ̀ pé á ìlú eléyìí ó ti níkapá láti máa ṣe kí ni láti máa lo dúkìá rẹ̀ so àbí káàkiri pé àwọn èèyàn ti ń ṣe kí ni pé á ó lámójútó nǹkan dáadáa látara àyẹ̀wò tí a ti pẹ̀lú ẹ̀ so inú dáadáa tó tún wà lábẹ́ rẹ̀ òun náà ni ẹ̀tàwálá ẹ̀tàwálá amúrọ̀lù màdúrà àlẹ́yìn aláàbò ẹni tí ó máa mójútó ẹni tá a bá gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ bàbá rẹ̀ lálákọ́kọ́ o wáyé kọ́mọ tí ò gbẹ́ni bàbá rẹ̀ lẹ́ni àkọ́kọ́ tí ó mọ̀ mójútó dúkìá rẹ̀ ìdàkánná adlam rọ̀ṣídà tí bàbá rẹ̀ bá jẹ́ kíni tó náà bá jẹ́ ẹni tó jẹ́ adilu tó jẹ́ ń déédéé rọ̀ṣídà tí bàbá náà sì gbọ́n tó bí bàbá bàbá ẹ̀kọ́ ọmọ náà ni bàbá ẹ̀kọ́ bàbá rẹ̀ lọ́wọ́ fi jọ ẹni bá rẹ̀ sì tó kò sẹ́ni yóò mójútó náà méjèèjì tó àbọ̀ ògbọ́n àbọ̀ ògbọ́n tó yóò bọ́ sọ́dọ̀ ta ni yóò bọ́ sọ́dọ̀ ẹlòmíì tó mọ̀ wá sí ìyòwò káni bàbá tí bàbá láyé má yóò wá bọ́ sọ́wọ́ ẹni tí bàbá bá sọ pé ẹni yóò ẹ bá mójútó àwọn ọmọ yìí o àwọn ọmọ yìí kéré o ẹni yẹn ní wọn mójútó dúkìá yìí wọ́n yẹ jù bá aláàmọ́ yẹtọ̀ wọ́n lá amúrò ọ̀hún ayẹtọ̀ sọ́rọ̀ fàbí máa fi hí àhàb ó wá di túláàsì fún ẹni tí máa ń ṣe kíni ẹni tí máa mójútó àwọn ọmọ yìí kó lo owó yìí ní ọ̀nà ibi tí ó bá mọ̀ pé ah ibi tóun ti lè kọ́lá bí bàbá wọn fi ṣòwò ó mọ̀ lọ lè ṣe òwò tóun náà mọ̀ pé òwò ti máa ń tàkìtì ni ìwọ́n náà máa fọwọ́ òtí wọ́n sábà rere bẹ́ẹ̀ ni ó wá lọ lè rí ti owó olówó lórí ti ọmọ òrukàn ó wá parun ní òun lẹ́tọ̀ ọ̀hún wọ̀lẹ̀ kí ó sàǹfààní fún àwọn ọmọ òrukàn yìí ìkọ́ òdì hìtà àlà wọ̀lẹ̀ àtẹ́kọ̀rọ̀ bọ̀rọ̀ bá lẹ́bi ẹtí ilẹ̀ abilẹ̀ ti fi àhàsàn ọba àdìsọ ọlánú ní àm ní ẹ má o àyàfi lọ́nà tó owó ọmọ òrukàn tó bá yẹ pé báńkì ló wà báńkì ó kàn máa fi sáǹfààní ni tó bá yẹ pé èdè báńkì náà ló wà zàkó máa wọ̀ zàkó fẹ́ jẹ tán nígbà tó bá pọ́dún kan nísìn bó ṣe wà ó nísìn ẹ yọ zàká bẹ̀ nínú owó yẹn zàkó fẹ́ jẹ owó ìtàn ó ti báwọn tẹ wá máa bá fi sówò tó owó tẹ máa bá fi ṣe yìí yóò jẹ pé ìwọ ló ń sówò òun ló gbówó kalẹ̀ èrè tẹ bá ń rí bẹ́ẹ̀ ẹ jọ máa pín in ẹ̀jẹ̀ bá mi wò ó rí ẹ̀jẹ̀ bá rí bẹ́ẹ̀ wò ó mú tiẹ̀ òun náà mú tiẹ̀ bẹ́ẹ̀ yóò tún máa kún owó rẹ̀ sí owó rẹ̀ yóò máa dàgbà ok tó bá ní bùkátà tí kò fẹ́ lọ léèwé inú owó ẹ̀ náà lẹ́ẹ̀ ti mú fún pé owó léèwé rẹ̀ ní gbogbo léèwé tó bá fẹ́ lọ á owó léèwé rẹ̀ ní owó aṣọ ní èdè pé wọn fọmọ orúkọ alẹ́ ká sọ wá ya máa lọ́rùn tó ó sì lówó inú dúkìá dúkìá òbí rẹ̀ ẹ̀rọ abata fún ẹ̀rọ aṣọ fún gbogbo tó bìrì ó máa ṣe fún nígbà ti gbogbo lẹ̀ ẹ̀ máa ṣe fún inú dúkìá rẹ̀ so àlùkọ́ òdì wàlẹ́ àyà tó ń nọ́sọ̀ alàlẹ́ yẹtì ẹ̀rì fi àyà yìí ó sọ nípa kí ni ó dákọ ọmọ òrukàn ni wàlùkọ́sọ̀ àlẹ́ yìí ghayruhu mimman huwa fi ma'na àmọ́ a lo ìdájọ́ yẹn fẹ́ni tó náà bá rí bí ọmọ òrukàn tó náà bá ní ìdájọ́ ọmọ òrukàn látara tó kíni òun náà lágbára bí ẹni tí ò gbọ́n bí wèrè lápẹjú ẹnìkín ẹ̀dí báwọn nìkín wúrọ̀ àwọn eléyìí náà nìkín dúkìá ẹjú dúkìá bá wà lákàtà rẹ̀ ó bá ti kíni ó bá lu dúkìá òun lọ́nà tó tọ́ kọ́dà nu dúkìá wèrè gan a lè fi gbé lọ sí ìgbọ́n tí ń tọ́jú wèrè mẹ́ẹ̀ ká máa tọ́jú ẹ̀ tó kò bá lo tán lébi tí wọ́n fi ń tọ́jú rẹ̀ kò sí láìsí tó bá sì gbádùn tán ṣé ní tó bá sẹ́kù owó tá a fi tọ́jú rẹ̀ ní iye tó sẹ́kù ní. naam ìparí nínú dáàtì òun náà ni ala ó gbọ́dọ̀ sọ owó ọmọ òrukàn yìí dáadáa o wàlá ya àkúlàhù ó gbọ́dọ̀ jẹ́ ó gbọ́dọ̀ ná owó ọmọ òrukàn yẹn ó gbọ́dọ̀ ná owó yẹn àwọn yàtọ̀ sọ́rọ̀ fàfi hizul man wọ́mọ̀tánà kò sì gbọ́dọ̀ lo owó yẹn lọ́nà àbòsí àti lọ́nà àbàjẹ́ liqawlihi ta'ala nítorí ọ̀rọ̀ ọba àlekíọ́lá tó sọ pé innal ladhina ya'kuluna amwala al-yatama zulman ọba kí wọ́n lo dúkìá ọmọ òrukàn lọ́nà àtàbùsí innama ya'kuluna fi butunihim nara ọba àlekọ̀ọ́lá ní iná ni wọ́n jẹ sínú wọn iná iná òun náà ni wọ́n jẹ sínú wọn wa sayaslawna sa'ira wọ́n padà wá wọ náà tó bá dijọ́ gbẹdẹ̀ kìyàmá wọ́n jù náà yẹn ẹ nǹkan ńlá láti Allah subhanahu wa ta'ala fi lélẹ̀ káwọn náà lọ Allah subhanahu wa ta'ala ló yẹ ẹni tí máa ń owó ọmọ òrukàn owó ọmọ ẹ̀gbọ́n rẹ owó ọmọ àbúrò rẹ owó fámìlì rẹ tó wà lákàtà rẹ owó àná owó àfihàn ẹni káàkiri àbọ̀ nàlẹ́ àwọn ọmọ tiẹ̀ ọba àlejò ọlá ní iná òun náà ló ń jẹ sínú rẹ o tó bá di ọgbẹ́ di alùpùpù wọ́n sàyẹ̀ fúláwù náà sẹ̀yìn rọ wọ́n padà bá di ọgbẹ́ di alùpùpù pẹ̀lú àlàyé ọ̀rọ̀ ẹlẹ́kẹta tó wà ní abẹ́ ájúrù òun náà ni a sàlàyé látò wá bọ́ sínú báàbù mi àti Allah subhanahu wa ta'ala wọ́n gbà fi ẹsẹ̀ wá nílẹ̀ fún ìlànà nabi sallallahu alayhi wa sallam innahu waliyu dhalika wal qadiru alayhi نعم نعم Thank you. bẹ́ẹ̀ alákọ̀ọ́ tí wọ́n béèrè òun náà ni pé àgọ̀ ẹni tí ò gbọ́n kí èsè èsè wèrè àmọ́ àwọn pé ni àwọn kan tí máa ń ṣe tó bá jẹ́ ìwà wípé pé sẹ̀ríà ìsìlámù tó kí ni yóò kọ́ wọ́n máa kọ́ ẹ̀sìn wọ́n máa kọ́ ẹ̀sìn ń kalẹ̀ fún ìdájọ́ sẹ̀ríà ìsìlámù so ẹni tí ò bá tí làákà ìtẹ̀lú ẹ̀ ẹ̀jú bá mi ẹni tí làákà ìrẹ̀ bá yẹ ọ̀nà méjì ní làákà ìrẹ̀ gbà yẹ nínú kó yẹ yányá ẹ̀jú bá mi gbèdéke náà ẹ̀jú bá mi àbí kó yẹ díẹ̀ kó má yẹ tán yányá ẹ̀jú bá mi pẹ̀lú pé àbọ̀ làákà àmọ́ tí wọ́n pè ní dìdìn yàtọ̀ sí ẹni tá àmọ́ sọ pé ẹlòmíì ń bẹ nísìn ó gbọ́n kì í pé bá dìdìn ni àmọ́ wà tí ó máa wọ ẹ̀mọ́ tó pé wọ́n ti wọ́n wà bí òkùnú báyìí ẹ̀hẹ́n kì í ṣe kó dìdìn ni àmọ́ tí wọ́n pè ní dìdìn ni dìdìn ni bó ṣe wà ń nísìn òun náà ó wà nínú ìdájọ́ ẹni tó jẹ́ bí ìwèrè náà ni tí ó mà ẹ̀dùn àti kò mọ nǹkan yẹn láì dáa ẹ bá ṣàlàyé kìí ṣe pé bóyá dìde nílé ẹjọ́ bá mi àmọ́ máa ń ṣe nǹkan bíi táwọn ọ̀dọ́ bóyá ò ní làákà ẹ ronúkọ tó ṣe nǹkan sàn pé yìí ń yàtọ̀ ìlú eléyìí bó bá tẹ̀ obì so ìbéèrè lẹ́ẹ̀kejì òun náà ni pé ẹni tá a bá rí pé arígbé kò tí ì gbọ́n arígbé kò tí ì lè mójútó dúkìá rẹ̀ pẹ̀lú bó ṣe rí ó sì lóun ti ní bùkátà sí a sì mọ̀ pé tó bá fún gan yóò lálàsẹ̀ rẹ̀ náà ni inú ọ̀nà tó ti gbà fún òun ní bùkátà sí ni pé òun ti fẹ́ fẹ́yàwó òun ti jẹ́ tóun fẹ́ fẹ́yàwó wáyé pé ńgbà tá a bá tẹ́ ṣe tá a rí pé ẹnì yìí olóhùn ti fẹ́ fẹ́yàwó lóòótọ́ tẹ̀gbẹ́nu tí kò á ní owó lóníká wò nù ẹ́ olóhùn ti fẹ́ fẹ́yàwó òun àlùbùlù bùnú ẹ̀sìn bá ó wá kúrú ṣídù tó tó bá lóhùn ti fẹ́ tó ti fẹ́ fẹ́yàwó òun nìsín àmọ̀ kó ti bàlágà tó nínú dúkìá rẹ̀ náà láti ná fún nínú bí ó ṣe ṣe kíni ilé tí ó gbé gbogbo ẹ̀ á bá ṣe náà ni nítorí pé a ní fọkànbáyé lórí pé kíni lórí pé tá a bá gbé dúkìá rẹ̀ kalẹ̀ fún ọmọ làlàtì rẹ̀ sábà bá ṣe tó ti wá fẹ́yàwó sílé tàbí wá rí pé látàkó ti fẹ́yàwó sílé àti pé ah rúṣùdù ń bẹ lára rẹ̀ ó lè ṣàmójútó nǹkan fúnra rẹ̀ àwa ti kíni àwa ti agbèrè sí ààrẹ fún un nítorí pé eléyìí ní síláì nítorí àǹfààní ara rẹ̀ náà gẹ́gẹ́ bá ti sọ lèmọ́sọ̀lá àti nàfṣùhì nítorí àǹfààní ara rẹ̀ ní ṣẹ̀dá àti sọ pé ẹ má gbé e fún o kó má wàá di pé yóò lálàṣe rẹ̀ tó tábà ti wá rí pé ó ní kápá káwa náà ti di pé ó lágbára lórí ẹ̀ tó káwa náà bẹ̀rù ọlọ́run agbé rẹ̀ fún un a máa fi sábẹ́ pé ah, á tẹ́lágbájá tí wàá tó mójútó nǹkan báwọn ni ọmọ jó ẹ̀sìn báwọn ti rárá o tó bá tẹ́ bá kiri kó gbọ́n ẹ̀sìn báwọn ti tẹ́ ẹ̀sìn tó ti bàlágà ká gbé dúkìá rẹ̀ fún un eléyìí náà ní ṣẹ̀dá ìsìlámù sọ fún wa Allahu ta'ala a'lam náà wàlúù sọ́kàn. náà tó wọ́n ní ah, àwọn tó ń ṣe yahoo ẹ̀dí wà lóbi pèsè tó máa bùyàn lówó èèyàn lè gbà á àbí sẹ́yìn lè máa tọrọ owó lọ́wọ́ wọn tó méjèèjì náà ni ò dáa tó fún ẹni tí ó bá fẹ́ sọ ọ̀nà ibi tó ń ti máa jẹ jíjẹ ohun mímu kó má jẹ ọ̀nà àárọ̀ tó wáyé pé ẹni tó pa nǹkan míì papọ̀ ó ní sẹ́mi fi ṣe ẹ ó wá pa nǹkan míì papọ̀ tó sẹ́yìn bá bùyàn lówó èèyàn lè gbà á a máa ń dá pé àárọ̀ mi kò ní sẹ́mi fi ṣe iṣẹ́ àárọ̀ mi tó ẹ̀yìn gbọ́dọ̀ èyí máa gba àbíkẹ́ yẹn máa tọrọ nǹkan lọ́wọ́ irú ẹni báwọn òkè báwọn torí pé yóò máa dàbí ìgbà tó jẹ́ pé ìdí ń ṣeun èyàn orí sí nǹkan tí ò dáa ni èyàn orí sí láìsí ni bí o lè ní ìsinmi lágbójú rẹ̀ sàgbẹ́ ní ṣe àwọn òmìnira kó lè náà ni ẹ́ sọ ẹ á mọ nìkan tí wọ́n á máa ń jalè tí máa lọ lóru tí máa dé ẹ̀yìn náà ti mọ̀ pé ṣé ọwọ́ rẹ̀ ṣe ti ṣe nu ọwọ́ adé lónìí nìsín ọwọ́ ló ń ba ẹmu sẹ́ẹ̀tì wá okùnrin láǹtẹ̀ẹ̀tì ẹ̀dì bá mi ẹ̀jẹ̀ ọ̀gbá ṣẹ̀ tí nísìnyí kò lè rà á <laughs> ó yóò gba bí kan ni ẹ̀yin náà sẹ́yìn náà gba abẹ́lé yìí sínú oníjà gbà á mọ̀ bẹ̀rù pé tán bá táàkì ẹ̀ tán bá ka mọ́ alọ́ ká máa tẹ̀ wọ́n kò tá a bá wá ń bẹ̀rù ká máa tẹ̀wọ̀n ayé kí ìjọba mọ̀ wa pé tá à ní bẹ̀rù Allah subhanahu wa ta'ala tá à ní kíkíni tá à ní pa owó ẹni tí bá ń jẹ haram tó bá jẹ́ pé ìsìdá haram nìkan rẹ̀ ń jẹ àmì tó bá yẹ pé haram ń bẹ́mi ti ń ṣe ó sì láwọn ṣe halal ti ń ṣe wù ẹ̀rú kọ̀ọ̀kan mọ́ra wọn sọ̀ èyí tó dáa jùlọ ṣẹlẹ̀ àtàwọn tó kẹ́ ojú náà ti àmọ́ sẹ́yìn bá gbẹ́lẹ́ ìtòsí náà kàtó ṣe torí pé èmi ju ti wà ń bẹ̀ ọlá wa rẹ̀ náà wà ní sọlá ń bẹ̀rẹ̀. Thank you. wọ́n gbà kan o. ìbéèrè tí wọ́n béèrè ó jọ mọ́ ní àlàyé tá a ṣe síwájú pé ẹni tó yẹ kí wọ́n pín ogún fún un so àmọ́ ó dàgbà lóòótọ́ àmọ́ kò sí láta ìlórí ẹ̀ pé tó bá ti rówó díẹ̀ báyìí bí a mutí yá ń kó obìnrin yá ń ṣe ìranù sí tí ó fi gbogbo owó ṣe ní tó bá ti rówó díẹ̀ so àwọn fámìlì rẹ̀ dúkìá yìí wọ́n wá kó lè lọ́wọ́ wọ́n á bá invest ẹ̀ pé wọ́n bá ara lé wọ́n bá ṣe àwọn nǹkan tó kó sáà fi máa jẹ́ kó má bàa lálà sí ẹ̀ wọ́n ní tó jẹ́ ẹ bá tún ti wá dá yóò wá wálé tó wá yarí fún wọn yóò wá kéwèrè fún wọn pé á ah, òun gba owó òun ẹ bá kó òun tó ń fẹ́ fowó ti kọ́ òun wọ́n lè wọ́n lọ lè fẹjọ́ ní sun police station wọ́n lè ti gbà òun sàwọ́ kí náà fámìlì ó ṣe ṣé wọ́n kó owó rẹ̀ fún un ní àbíkẹ́ni wọ́n ṣe tò ilé eléyìí àtúbájọ́ tó dúdá sí ń lo ìdájọ́ sẹ̀ríà ìsìlámù tó kò sí báńkì kan tí ó lọ lè fowó sí lọ́lẹ́ fẹjọ́ sùn fámìlì ìjọba kò sí ìjọba kan tó fẹjọ́ sùn ìjọba ti fẹjọ́ sùn yóò tún jìyà ń bẹ̀ ẹtì bá tó pé nínú àlàyé tí wọ́n ṣe fún wọn bẹ́ẹ̀ ni pé máa mu kí wọ́n wá bí ọmọ yà ó mu kí òun náà mẹ̀yẹ́gbà tó wọ́n jẹ fọ́tí tó mu ní tó ń ṣe zìnà à lálà mélòó tó lékún òun gángan fún rẹ̀ kò ní lẹ́nu àti lọ́lẹ́ fẹjọ́ sùn níbi kankan ẹtì bá wọn tó àmọ́ ibi tí ò ti sófin ẹ̀sìn tó tán bá gbé débi òfin yíhun náà tó àwọn náà ó tẹ̀lé àwọn fámìlì ó tẹ̀lé débẹ̀ ìgbé lóòótọ́ òun ló ní àti lóun kọ́ ló ní àmọ́ ní ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ìmọ̀ lálàfi dúkìá ni àwọn àwàtí máa ń wù àwọn àwàtí máa ń wù ní tó tán bá ti wá sọ eléyìí òun fún wọn bẹ̀ òun tó àwọn tí ó dájọ́ náà àwọn náà wà á wò pé tọ̀kí ń darí táwọn ó sì àwọn táwọn náà bá dájọ́ báwọn nísìnyí tán bá ní ẹgbẹ́ nǹkan rẹ fún ẹ̀jẹ̀ báwọn nísìnyí nítorí pé òfin táwọn lò lórí olédè ní orílẹ̀ tàwa yìí nìkan kéèkó òfin ṣẹ̀ríà wọ́n lè dájọ́ òun nísìnyí ká ní ìwọ tó bá ti lè dájọ́ òun ó fi ọtẹ́ wọn lérí kíni lórí owó lówó tó tún jẹ náà kánbẹ́ tó bá ti di pé yóò rí báwọn ya ẹgbẹ́ òǹkà rẹ̀ fún ó bá lálà sí ẹ̀sán bójú rẹ̀ bá dá ẹgbẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ sáà ní padà wá bẹ́yìn àmẹ́yìn náà ò ní kà kó fún báwọn ya ìwà pariwo lé mi lé ìwà bú mi kí níkan ẹ̀yà o so ibi tí ó bá lọ ẹni lọ lè sọ fọlọ́pàá kọ́ wá fọlọ́pàá mú wa ẹgbẹ́ báwọn nìkan tó tó bá rí pé wá gbégbèsè ẹ̀hún ẹ̀yin tẹ́bá ti wá ṣe é débi tẹ́yìn náà mọ̀ pé á ah, ó lámì tó ẹ ti wá padà wá yọ dá nǹkan rẹ̀ fún Allahu ta'ala a'lam náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك